bóyá kí kàkà la lọ. irú àpẹẹrẹ burúkú wo ni. it's local. kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀yìn náà. Eh? bọ́lá eh, what do you want to be in future. I want to be like you. lè jáde rárá o. èmi arábìnrin iná ni mí o má jẹ́ ń gbẹpo torí tí n bá gbẹpo ìwà mi ó gòkè. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kìnìún ni gbogbo ohun tí ń ràn tán lẹ pátá. kìkì làwọn kan wà bí ìbọn káàkiri. ìyá dẹ̀ ń de ìyàwó ẹ̀gbọ́n mi ni ọ̀rọ̀ mọ̀lẹ́bí wa ò kọ́. ẹ̀fọ́ ọmọ tí ò bá ti ní ìyá tó dáa tẹ́lẹ̀ ìyá oníyà lè jọ́ lójú ó sí lásán la padà rì mọ́lẹ̀ lẹ́ǹkulé. àtẹ̀mídé. hospital cold on your body. ẹ jáde rẹ sí mi òun náà dọkùnrin mi. ọmọ bí ọ̀bẹ́rẹ̀ mi wò ni èmi àmọ̀ pé ajá bíi. ṣì better. kí ẹ dùn ẹ ó dàpọ̀ àti wọ̀lú kan ọ sọrí ibú ni àti pọ̀ lórí ọ̀tún àti pọ̀ sí sí àwọn àmì àpá ọ̀nì. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró. kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ. ẹ tó sọ̀rọ̀ ẹ fi dẹ ẹ fi dẹ ó yá à ń ẹ ti pin mí lẹ́mí níwọ̀n bá ṣe bí ṣe ṣe rí ejò torí tọ̀lọ̀ ṣe rí ẹ mọ̀ pé mo ṣe ìbẹ̀rẹ̀ náà ni ẹ jẹ́ kí n gbogbo tẹ́ ẹ bèrè ni màá ṣe ẹ jẹ́ kí n lọ ẹlẹ́ẹ̀kẹ́. kíkọ́ ló gbẹ́lẹ̀ nù rẹ. rọ́bìṣì ni ẹ o má má jẹ kúkúrú mọ́ o ti o ti wúwo yìí. àwọn jẹbìrì pọ̀. Ah, àwọn wo ni mò ń wò yà. Hm? ìjọba àwọn oní tíátà. kí wọ́n wọlé ẹlẹ́kẹta ká dá fún ọ ọtísẹ́ lẹ́kìnní ọtísẹ́ lẹ́kẹjì sọ̀rọ̀ ẹlẹ́kẹta ọ̀run lọ́ọ́ ti ṣe ah, ah. nínú òjò nínú ẹ̀rùn á máa dìbò fún yín ẹ máa wá fi wá lálàsí ọ̀run tó ṣe. ẹ wọ́n ń ṣe tíátà bí. Hm. mo ti rí mú ìwà àdèmọ́lá. níbo. níbẹ̀ ṣógògò kọ́ ni. ògògó ló gbìmọ̀ dání yẹn. òǹkọ nǹkan yín kákọ̀dù ni. no ṣíṣókòtò kọ́ ló ṣe bẹ̀bẹ̀ yẹn. sọ́dún hmm. adé kọ́lá ò síbẹ̀. kò síbẹ̀ tó bá wà bẹ́ẹ̀ ó máa ga ju gbogbo wọn lọ. jẹ́ ká kàn béèrè àdírẹ́sì lọ́wọ́ wọn. okay let's just do our own. Mr. Donald I'm tired. ẹ ká sọ o get two men of theatre group ẹjọ ọ̀nà ìbàdàn lábèrè ẹjọ. ó dàbí pé ó dàbí pé a ti jáde síbi tó dáa o thank god a ti jáde sí oh my god àwọn olóyìnbó right o wọ́n ní at the end of every tunnel there must be a light hmm. yes ah my god You look kan ló dà have a journey, já sí ah, look at this journey just this little journey of Oshogbo, sí Ìbàdàn mo ti lose a lot of things i lost my bluetooth i lost my phone my newspaper even my wristwatch. mr donald Eh, eh. eh sẹ́yìn mọ́ gbogbo ń dasọ́nà ọlọ́wọ́ ara mi fún yẹn jáde àjọ mi wà. ntí mo mí kọ́ yẹn kò sí ohun tá a mú wáyé jíde jẹ̀ndọ̀ ká ní fóònù yẹn wà lọ́wọ́ mi màá lè google tí reception bá wà ń báyìí a máa mọ orúkọ olùta yìí a dẹ̀ máa mọ distance ẹ̀ sí Ìbàdàn and this place looks conducive. <laughs> Mr. Donald. Eh? Eh? kékeré mílíọ̀nù kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ conducive. conducive. ẹ pé ibi tá a dé yìí ó dàbí pé èèyàn ń gbé bí ó wà fún ìgbé àlàáfíà. oh my god thank you jesus thank ah. you jesus thank you muhammed muhammed muhammed thank you. Ah. Ah. what is that? why are you hooing? If you woo again, I will slap you. Mr. Duran, eh? you slap me. And I will slap you again. You slap me. Màá gbá màá gbá ojú ẹ. Mi jíde jẹ̀ǹdọ̀ tẹ́mùtẹ́. Kò ní dáa fún ẹ. Yẹ́ jíde jẹ̀ǹdọ̀ àtẹ́mùtẹ́. You slap me. Okay, I'm sorry. Oh, don't sorry, don't beg me, don't beg me. No, no, no, I'm sorry, I'm sorry, I'm eh? sorry. Bẹ́ẹ̀ ni ẹ ṣe wà. Ọ̀nkú. Bàbá tó bí ọlọ́nkú. Ẹ má bínú dádì. Bàbá rẹ̀ ń dádì. Ṣẹ̀rí, àwọ mọ́tò láti Òṣogbo ni actually. So on our way going, nuisance. <laughs> Look kọ́ di ní transportation movement wa. Ẹ̀yin ọ̀rọ̀ ọ̀rọ̀ rò mí wá mi dé. What? Ara what? Níjó ní ìmọ̀ kẹ́fìn yín, mo rí yín ẹ̀ ṣá. Ah, rárá mi sara wọn sà. Ngbà padà wà jó ní mo rí yín ẹ̀ họ. Lónìí ìbá ìbá yẹn tún fẹ́ ṣe di ṣe ń tì. Àdá ẹ jọ sá. Wọ́n bẹ̀rẹ̀ yín fọ́gun ni. Ah! Ta ni? ó sọ fún mi gbára rọ̀ mi lóhùn dáadáa. ẹ ń sọ mi ìdìjà yẹn tó la yìí tó la yìí ìmọ̀lára mi ìmọ̀lára mi. ẹni ọba mẹsẹ̀ gbénu yín orí ẹ̀ lẹ́sùn gan. ẹ kó wọn kẹ lọ rè dé wọn mọ́dí oògùn sẹ́yìn gbégbórí. rárá sá sk nìkan ni mo. olóbù kú ni ọ. Ah. inú gbọ́ ní ìbá ilé mi ń gbé mo gbégbó mẹ̀bẹ́ wúrú sọ̀rọ̀ mo gbẹ́gbọ́ mo dọ̀rẹ́ ẹ̀jọ̀ kù ọ̀nà ẹ kó wọn sọ ẹ di òun ọmọdé òkú. ẹ sọ eh, ẹ sọ pé kẹlẹ lóyún ẹ jẹrán mo dirin lónìí ajá ò ní í jẹ mí mo ti di gbòǹgbò ọ̀nà kọ̀lọ̀kọ̀lọ̀ ní gbẹ̀mí mi èmi ni balógun àtọ́bí ẹbí àìlá èmi lọ gbági lẹ́bàá pàpọ̀ ọ̀fọ̀mọlágbáyà èmi ló fi mọ́làkàlàkà fẹ́nu ẹ̀ sọ́lẹ̀ gbọ̀n. ẹ ṣe gànmọ. kò tọpẹ́. ntẹ́mi ọ wà fojú àwọn arárọ̀ mi rí ara wọn ò ní lè gbà tán. ṣé ẹ rí. bàbá. ṣé ẹ mọ̀ pé sojú odó lọ́mọ odó fi gún ìyá ẹ̀ lágùn sojú ọlọ ńlọmọ rẹ̀ ṣe é lọ lálọ́mọ̀lẹ́ ṣojú ewúrẹ́ náà ṣe fọmọ tiẹ̀ rúbọ níṣojú àgùntàn náà ṣe fọmọ tiẹ̀ dóògùn ṣe mọ̀ pé léwúrẹ́ ó dùn báyìí lójú rẹ̀ náà lọ́mọ ewúrẹ́ ó ṣe mọ̀ báyìí ẹ̀sùn. sà má wulẹ̀ gbẹ́ran sáǹtì ẹ̀ mo ti rí i pé wọ́ọ̀ bí àlọ́rẹ́ rẹ̀. ẹ ṣe o àfi bí a fi ṣe o kíkú sọ̀rọ̀ ẹbí inú mọ́tò láti pàdé sà. ẹ mọ́ jà sí ẹran ìgbẹ́ kúnlé ntẹ́ ẹ bá fẹ́ jẹ ni ẹ máa béèrè fún. ẹ má bínú sá o mi mọ nǹkan tí màá máa pè yín àti bí màá ṣe àdírẹ́sì yín. bàbá balógun. bàbá balógun. bàbá balógun. balógun. balógun. bàbá balógun. àtòbọ̀bí àìlá. àwọn àgbà máa ń ní mo kọ àmàlà pẹ̀rẹ̀. ó rí mi. ẹ ṣe sá kí ni àwọn kí náà ṣe fún yín tẹ fi ń paranoid báyìí. wọ́n jẹ̀ mí. bàbá wọ́n bí mi nílùú arárọ̀mí lọ́hùn níbi tí mo ti wá èmi ni sẹ́ríkì balógun ńgbà tó gún wá kó balógun tán ìdílé mi ní sì máa jẹ balógun wọn á lọ jà fún lù wàhálà àwọn olórí ibú bẹ wọn wà fún lẹ́tọ̀ọ́ mi èmi ló yẹ ń di balógun wọn ò gbà kí n jẹ nígbàhùn náà wá rí ipò oògùn kà ní bẹ lọ́ọ̀ mi <laughs> n tí wọn ó fògùn kà mí dá lára ogun kéékèèké ní jà wọ́n o tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn wọ́n mọ para wọn dà lẹ́ẹ̀bí ẹ̀ ń pẹran ni èmi mo sọ bẹ́ẹ̀. ẹjọ ṣé ọ ọmọ yín ni wọ́n ní àbí àti pé àwọn ìyá wa ń kọ́. Hmm. ọ̀rẹ́ rẹ yìí ọ́ dẹ̀ díẹ̀. orin dè. ọmọ gẹ̀dẹ̀ náà sọ. kì í dẹ́n sọ̀rọ̀ ẹ̀mí mo sọ lẹ́ẹ̀kan sá inú mọ́tò láti pàdé. kì í sọmọ mi bóyá ládùúgbò ilé òṣèjì ọmọ ọmọ ọdún mélòó lèmi náà ìyàwó mi nù èrè ogun nù ìyá yín nù ó nífẹ̀ẹ́ mi gan ni ó nífẹ̀ẹ́ mi <laughs> ó nífẹ̀ẹ́ mi gidi. Mr. Bọ̀dá Dáàdì Donald. Kí lẹ wá kiri lálẹ́ báyìí? Ìgbà tí mi ò rí come to her sleep ni. Báwo ni mo ṣe máa sùn? Báwo mo ṣe máa sùn oorun ọ̀dẹ̀? Ṣé irú bí táwa yìí ṣó bìfìtì wa ni? Èmi ni mo mọyì nǹkan tí mo ti lose. Ẹ wo God. Ẹ wo Mr. Donald. Ó dé bó olúgbọ́n olúgbọ́n mú mọ́ra ni o ó dìbò àrẹ̀sà àrẹ̀sà mú mọ́ra ni o hmm, ẹ wo mi sábọ̀dá dúnà gbogbo ìkólọ yóò lúwa kó wá padà o ẹ jẹ́ ká gbàgbé gbogbo yẹn ká bẹ̀rẹ̀ sí iṣẹ́ níbi tẹ́mi wá yìí ìbí ni màá lè fà ń da. jẹ́ńdọ́ abikile ó porúkọ ẹ̀yẹn ó gọ̀ ó gọ̀ ṣé mo jọ olúgbọ́n àbí mo jọ àrẹ̀sà mo sọ fún ẹ díwọ̀ ò bá tiẹ̀ ní destination èmi ní ọmọye nǹkan tí ó ti sọnù lọ́wọ́ olúwa ẹni pépà tí mo rà ó gbàgbó lọ everything. ibi tẹ́yìn wá ti lọ́pọ̀lọ́ gan ni ẹ torí ti yípo. Oh, ẹ wo irú ọmọ irú ọmọ tí títí tí ó dáná fún wa yẹn tó bá fún mi pé kí n fi ṣaya ṣé kò ní tẹ́ yín lọ́rùn ẹ ẹ nídìí ọ̀rẹ́ ọkọ ìyàwó. ṣé mọ́kàn tẹ́ ẹ sọ́jà. So ní bàbá tẹ́yìn náà mọ̀ pé bàbá yìí burú gan bàbá tó sọ fún wa pé ká tó lè rìn jálù mi a máa lò tó ọ̀sẹ̀ mẹ́ta tó ní adúrú ẹ̀ṣọ́ tó tó yẹn lẹ́fẹ́ gba ìyàwó ẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ ẹ̀ bá ka irú ọ̀rọ̀ yìí mọ́ wa lẹ́nu kí lẹ̀ rògbọ́n máa ṣe náà. ẹ má ẹ má wo pàdé mi Mr Idiot ní kòkò sí ohun dábẹ́ nítorí tó bá tẹ̀yìn ẹ̀ dúpẹ́ wọ́n sọ pé eh, máa fi ṣe àyà màá dẹ̀ máa nẹ. wàá ṣe kí ni. màá máa nẹ. bó ṣe wà yìí wọ́n máa roast ẹ̀ ni o barbecue wọ́n máa fi ẹ ṣe barbecue láàsì ni òun ṣe èèyàn rè. ẹ ẹ ẹ bá tún fọwọ́ kán mo lè lọ àbílà àbáyé tó bá kàwá mo gbà tó bá kàwá tó bá kàwá mo gbà bẹ́ẹ̀ ṣe é. àbí nǹkan ti fẹ́ ṣe wá àbí bàbá ìbẹ́ fi wá ṣe nǹkan Donald where is my friend. ẹ̀rọ lọ́wọ́ sẹ́ẹ̀bì mi ẹ ṣeun àwẹ̀lé ló kọ mi ọmọ baálẹ̀ ìlú arárọ̀ mi ni mí ṣe rí bàbá. ìlú arárọ̀ mi tí bàbá sọ ní ìrọ̀lẹ́. bẹ́ẹ̀ni tẹ bá wò mí dáadáa lọ́sàn-án ẹ rí pagidi mo fi rẹ́rìn. tìpá tí kòkò agídí ni bàbá fi fẹ́ mi kì í ṣe pé ó wù mí dọ́kan. wọ́n fọ́ sí yín. bẹ́ẹ̀ni. Ah, that's wrong tẹ wá rí bẹ́ẹ̀ ṣe wá déhùn àìfẹ́ yín wà lóòkan àyà mi látọ̀sẹ̀ tí mo ti fojú kàn yín nígbà ah, ọmọkùnrin atúbọ̀ ṣe mọ́ dáa tó yìí tẹ̀sí mọ̀ pé bàbá ti gbó ni mo fi wá wò pé fẹ̀kàntẹ́lẹ̀ náà ọmọge tó fárúgbó ni yóò lè tètè sopó ẹ̀yìn sì lélẹ̀ àjọ ọmọ gbégbé rọrùn ìgbé àlàáfíà. mi ìbò yín dẹ. ni mo fi ní wá gbé súnmọ́ yín pàápàá jùlọ èbó ẹnu yín ẹ̀yìn ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ràn ni ẹ ń rán ní flow eh, bẹ́ẹ̀ sì sọ lọ́sàn-án ah, eh, ń dùn lẹ́nu eh, yín gidi ni. point of correction ẹjọ ẹjọ tí n bá gbọ́ yín yé ẹlẹ́fẹ́ ṣe kí ni. mo fẹ́ ká fẹ́ra wa. èmi àti yín. ẹ wò sẹ́rí tó bá ń jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ sá lọ nígbà yìí lérò ọ̀ọ̀ mo mọ̀nà dáadáa a mọ̀ orílẹ̀ ìjàgbó ni ìjàgbó mọ́ rẹ̀ ìrajà bẹ́ẹ̀. ìjàgbó in Kwara State. ayé mi o ah, ayé mi ayé mi ayé mi Ìbàdàn ni mo lọ látòṣogbo how come tí mo ń lọ backward ìjágbó is close to ìlọrin. Ah! ìjágbó ò jìnnà pọ̀ èmi mọ́rẹ̀ ìrajà ń bẹ́ẹ̀. Ah! kò jìn síbi rárá kò jìnnà ẹsẹ̀ láì rìn. ó tiẹ̀ ti yé mi báyìí ó ti yé mi báyìí. sẹ́wárí ní báyìí ẹ̀yin ẹ̀kọ́ kó mi mọ́ra kí n ṣe kí ni. ẹ kó mi mọ́ra ẹ wo ẹ kí n fọlọ́ ń bẹ̀ yìí ṣe rí bàbá tí mo wò yẹn wọ́n burú pẹ̀lú characteristics of living thing tí mo rí lára wọn wọ́n burú kò ní dáa kí irú bàbá yẹn lọ ká mi mọ́ bí pẹ̀lú irú tẹ̀sán mo láì kí yẹn o sincerely mo like him but this man is. ṣe rí mo mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ bàbá alágídí bí èèbá sagídí gan èmi gan ò ní wà pẹ̀lú wọn títí dòní àmọ́ kò tèmi náà lọ́rùn ẹ̀bọ́ ọbẹ̀ ẹ̀mú ọ̀pọ̀ ìjà àjọ wà papọ̀ èso mọ̀ mi. rẹ́pìlì rẹ́pìlì. jíde jẹ́ ń dọ́. yóò yóò yóò mọ̀ pé ọ̀dàlẹ̀ rẹ ni ẹ. wáyé àbájọ tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sí wa láti inú mọ́tò àjọdálẹ̀ ni ẹ ló tọ́. kò rí bó ṣe rò. iye àtàwọn kò mo ti ń ṣe tí mò ń ṣe mú tí mo ṣe sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ ọmọbìnrin. Ah, please kò rí bó ṣe sọ èmi kọ. you don't need to make noise. ẹ wo ẹ yé pariwo. fẹ́ẹ́ o oh, dúdà títẹ́ bàtí fẹ́ kí n pariwo. má pariwo. jíde jẹ́ndọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ dúdà. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tó ti ṣe fún ẹ kó ṣe fẹ́mi náà kó dẹ̀ tún fi extra kì sílé. àǹtí. Ah, fún ta ni. ẹ wo ẹ tíra ẹkẹ ṣe wa alákòóbá ni bàbá olóko bá gbọ́ gbogbo bọ́ọ̀sì yẹn látàárọ̀ ẹ tíra ẹkẹ ṣe ó máa pe bàbá nìyẹn o. ẹlẹ́nu bíi kòtò olúru eléyín jóná bíi ìdí àrò yìí. ẹnu ẹrú múlòmú yẹn kíkọ tí ẹ bá ń wà ah! mú. enjoy yourself enjoy yourself. Eh! Ah! <laughs> olólẹ̀kẹ́. ẹ má wulẹ̀ tú o dúró báwọn ọ̀dà abẹ́ ti wà. Ah, bàbá bàlù. kà á dáa fún bàbá rẹ bó o ṣe pè ní bàbá bàlù bàbá rẹ kà dáa fún. ẹ̀yin fọ̀bẹ yìí jẹ mí iṣu. Ah, eh, eh, sá mi sí lára wọn sá i'm not among. ẹ mọ̀ pé tíná bá jó lóko mọ̀jàlá ṣòfófó ńlẹ̀ ẹ̀yin ọmọ pé bẹ́ẹ̀ ti ń fi ọmọ gbẹ́gbẹ́dún èmi ti mọ̀ ngbà fi èpìrì tẹ ìṣàwọ̀ tẹ lórí mo ti rí bí olóṣì àwẹ̀lẹ̀ tèmi lọ́ọ̀fù dáadáa yìí bó ti lọ rè jíwọ lọ́sẹ̀ yìí ti jí mi pẹ́pẹ́pẹ́. excuse me sir ṣe rí ọ̀sán yìí tó wá jí yín yẹn òun náà ló wá dé mi náà níbi tí mo sùn sí tó wá jí mi pẹ́pẹ́pẹ́. ọ̀sẹ̀ yìí jíwọ náà pẹ́pẹ́pẹ́ ọ̀sẹ̀ yìí wá jí ọ̀rọ̀ ọ̀run ní ọ̀kan mọ́ ni. àti ló jí èmi mo innocent. lọ́sàn-án tẹ́ ẹ kọ́kọ́ rí mi ẹni pé báyìí lójú mi ṣe wà ọ fẹ́ pààyàn jẹnu ngbà mo wá mú ìwé ẹ̀dẹ̀ mi wá ráì tí mo fún yín lóúnjẹ bó lójú mi ti rí ó dúró déédéé ẹ̀rí pójú mi ti ń padà báwọn ikú pa inú. Can you please run for your life? Ah! Baba! Baba! baba! Baba ẹjọ baba! Lé bá! Ẹ bá màá wà lé lọ. Ẹ bá fún ẹ̀mí mi. Ẹ yá mọ́ ìdá. Ah, ẹ bú ẹ̀ lé ságbádì. Báwo la ṣe máa ṣe báyìí? Ìwé sáàjì àmú lọ. Ibo la máa jáde sí? Ìgbóná ìjàgbóná ìjàmú. Ìjàmú ṣé mo kó wọ̀ ló tún pọ̀ sí. èmi kọ́ jíde ìwọ ni. èmi kọ́ ẹ ọ ọmọbìnrin ló kàn sí ẹ. ẹ tún bẹ̀rẹ̀ wèrè ẹ bẹ̀rẹ̀ ládàá òsì tẹ́sẹ̀ tí bàbá fi dà wá ta. èyí ẹjọ́ tó bá jẹ́ pé wọ́n promise àwọn méjèèjì pé ó máa fọ́ wa lẹ́nu pọ̀ ni ṣé máa pariwo. ẹgbẹ́ nu oṣù sọ̀hún tó yẹ ká tún máa ṣe royal rumble ń bí báyìí tó yẹ ká tún máa jà ń bí. ọ̀rọ̀ amúlẹ̀ sọ̀kan ọ̀rọ̀ amú ọlọ́jọ́ jẹ wa. Mr. Donald! Mr. Donald! Oh! lẹ́yìn ànábì ìsá ìran mi ò bá jésù kan àtọ̀sí pàǹpẹ́ lórúkọ jésù mi ò jésù rí arákùnrin bíi jésù. jésù ló kú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ ta ni mo fẹ́ kú fún báyìí. Ah àwọn ìyá jésù dé kó wá wọ jésù àwọn ẹlẹ. Ah, bàbá jíde jẹ́ ẹ̀dọ́ ẹyin ti ta ẹyin lè bá tó ṣẹlẹ̀. ẹ̀ka ti bàjẹ́. kí mo wá sí. ìyàwó ọmọ rẹ lórí àgbélébù. Ah, ìyàwó ni wọ́n ní. àgbélébù sí ajé tó lọ lọ́wọ́. Yeah yeah yeah yeah. sin èrè mọ́ tilẹ̀ bí ẹ bá sọ̀rọ̀ bí bá san yín lẹ́nu bí bá san yín lẹ́nu. ìwọ ni olè apá ọ̀tún èmi ní tapá òsì ọlọ́run jẹ́ abá jésù wọ̀jọba ọ̀run o. jésù tó ti kú láti nineteen thirty kí ní kẹta mọ̀ ṣé ìyá wèrè àní kí ló sì ń lè ṣe orí ibú báyìí. àwa ni jésù àsìkò yìí. Ah, <laughs> ẹyẹ ẹyẹ ẹwà bọ̀dá jídé jẹ́ ǹdọ́. àwọn kí ló fẹ́ fi wá ṣe ń bi tó wà yìí. wọ́n fẹ́ jẹ wá. Ah! Eh. wọ́n ṣe kí ni. ihun tó máa dùn mí jù lára ẹ̀ tó bá jẹ ni àyà ẹ méjèèjì yẹn ah! torí mo fẹ́ bá àyà yẹn pàdé ní ológo yìí o àgbàdo jẹ́ tó o. wọ́n bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ wọ́n bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ wọ́n. àtijẹta tí mo ti kú òun lé yìí ipe mò ń lọ sílùú ìbàdàn lẹ́ẹ̀lẹ́ńbẹ̀hún ọkọ̀ èrò tí mo lọ lè wọ̀ ibẹ̀ wọn ti dá wàhálà alẹ́ ńgbà tó takú sójú ọ̀nà ah, ah. bẹ́ẹ̀ làwọn mọ̀ọ́lù kan dé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní rọ́bà jínátù èyí ìbọn ah, fáwọn èèyàn wa nu inú igbó tí gbogbo wa wọlé sí ibẹ̀ lọ̀rọ̀ oníkálukú ti dojúrú ojú wa rówó rọmọ anabi si jagun lóòótọ́ anabi jagun ó jagun ó jagun ṣùgbọ́n ogun táwa lọ lè kojú yìí ó wa muhammad lọ sallallahu alayhi wa sallam bí mo ṣe ń wo àwọn ohun ilé ọ̀kan rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní báwọn èrò inú ọkọ̀ tá a jọ bí wọ́n ṣe ni wọ́n ń yọ ọ̀yàn lápá tí wọ́n sì ń ya jẹ bí iṣu yà. ọ̀la ní ibi tí mo ti wá rìn káàkiri tí mò ń jánu gbó lọ́tún lọ́sì lọ́tún lọ́sì. Hmm. mo bá wo igbe kí la lè ṣe fọlọ́run tọ́lọ́run fi yọwọ́ lọ́fì tí ń bẹ hmm. ńlẹ̀ yìí. Hmm. mo bá wo ọlá àwọn bàbá wa bàbá wa tọ́lọ́run nífẹ̀ẹ́. anabi wa muhammad sallallahu alayhi wa sallam n bá bẹ̀rẹ̀ sí ní forúkọ rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba. àwọn bàbá wa isau aleyhi salatu wa salam mo forúkọ wọn bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ àwọn bàbá wa sheikh adam abdullahi halilori. Ah, ah ọlá àwọn bàbá wa lágbàjì àwọn bàbá wa fárúkù hmm. àwọn bàbá wa ǹdẹ́sàláàtì bá bẹ̀rẹ̀ sí ní korúkọ wọn pé ọlọ́run ọlọ́run ọlọ́run yọmí lọ́fìn kọ́lọ́run tó yọmí nú ọ̀fìn náà o ah, ah. bóyá apá àfa àbí alùkìmbà àfa ni wọn ò bá fi ránṣẹ́ sílé o. alábàdàn náà aṣáà pé ń pè ń pè ń pè nọ́mbà yìí ò lọ àwọn tẹ́fẹ́ lọ bá ń bàdàn náà àpè wọn náà wọn ò rí àti lọ police station àti lọ káàkiri wọn náà wọn ò gbúròó yín. Ah! ọlọ́mọ ṣeun. ẹ bá ń dúpẹ́ fọlọ́run ni o. alhamdulilayi. láti bí ìjẹta wọn ò fi nǹkan kan kan nu. Ah! bí èèyàn kan bá wá bá mi nù lé pé àáfà ẹ dákun ẹ mọ̀ láàwẹ̀ ọjọ́ mẹ́ta ẹ̀yìn mú sí ni pé àbórí olúwa rẹ̀ burú ni nígbà tọ́lọ́wọ́n ọ̀yà àwọn ẹ ti pá fún mi. ẹ wo sí ọlọ́run báyìí ah! kí n ya wọlé báyìí ni kí n fi nǹkan kùn kí n wa tó sọ mi wálé láyọ̀ àtàlàáfíà. àfà ẹ wọlé lẹ wá lọ jẹun àbá àlẹ́rí yìí ó lọ́sẹ̀ ló bò ẹ bá dúpẹ́ lọ́lọ́run o. Bomi sí èsì fún ọ. mo pé yín ni. mo pé lọ́la ah, Bomi ẹ mú mi mo pé lọ́la. èmi tó ń wo yìí dókítà ni mi o. o ní di surrogate mother kankan mọ́ I found one tí máa fẹ́ mutí ìgbóná nǹkan tó bá yẹ máa ní mo burú mug ló fi ló fi serve me. suck away òde mo tún lárigbó. wàhálà ò lè lè bó wọn dẹ kàn sá fún mi ládùúgbò. màámi mo pẹ́ lọ láti dé mo ti dé ẹ fún boyfriend mi níṣẹ́ níbi iṣẹ́ yìí ẹ sọ di md. how could I? Ọbátálá, I will not. I will live my life without you. Ọbátálá. Ẹyin àjòjì làwọn aládùúgbò yìí mo wá bọ̀ ọ̀rẹ́ mi ṣe nǹkan ni àti bí àwọn èèyàn ṣe ń pariwo olè olè olè olè. ọmọ tara àti tara. mi ò mọ yín rí. did you just deny me. ohun yẹn ó ń familiar. ó sound familiar sí mi náà. kí ló need her to explain anything fún me. mi ìfẹ́ insult ẹ̀ mi ìfẹ́ embarrass ẹ̀ mi ò sorrow. just leave me alone and go away. that was way too much. Oh, bad tinted glasses ní Alright, show him orange drink. very nice. just surprised you can't remember anything. You can't remember us. No, my child. What do you mean? This is not my friend. I want my friend back. No, no. Is there an old me? Then the new me? Me, Moira, me. ayé rẹ̀ rò lè ṣá ọ̀ lójú ara àbí. If you won't see me as someone that is trying to poke his nose into your private affairs, can you share with me? It's a long story. bẹ́tà kó pa kámẹ́rà tó tán ẹ̀ wáyé tó ń rìkọ́dù à àwájọ lè ní sórí bọ́n lọ́wọ́ wa ni àfihàn lẹ̀ o àwọn tó ń wọ́n ìwọ̀n kì í so lé o etí ọwọ́ ara wọn ṣe o kí ló ṣẹlẹ̀ gangan àwọn tó ń wọ́n yìí ọlọ́run bá ń gbọ́ tó bá dákà tó wà fọ́ wọ́n lè bọ́ wa bábàbàbà bẹ́ẹ̀ yes àkí ló ṣẹlẹ̀ gangan everybody ló kàwé wọn ríṣẹ́ sọ́ọ̀nì jẹun sẹ́ẹ̀rì jẹun àkí ló ṣẹlẹ̀ gangan àwa lẹ́nu sẹ́wọ́n ẹ̀dẹ̀ tàbá wà ní gbòòrò ó yí ẹ ọlọ́run bá gbọ́ òní dúró ó fáyìn tó wà náà ó ráwọn big girls ni ó ráwọn big boys wọ́n sì pọ́n bí ni sókè náà wá sọ ọ̀gbẹ́ni ó bẹ́tà kó jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa because ó kàn wà lọ́kàn ká kóra wá sínú gbó ká máa ṣe bí wín ni o ọmọ èèyàn ni wá ní gbòòrò ó ti yẹ iṣẹ́ wọn wà láwádẹ́ ìṣèké ni láwádẹ́ ìṣe náà ó sì jẹ́ ká bára sọ̀rọ̀ wọ́n náà wọ́n because àwọn tó gbéṣẹ́ fún ẹ látòkè àwọn gangan ló gbéṣẹ́ fáwa tàbá ti ń mú gbogbo àwọn pàtà àwọn èèyàn yẹn tàbá ti ń kó fún wọn wọn dẹ̀ ń deliver owó fáwa so dẹ̀ ń pay wa àbí kò pay wa ni àsogbádùn tó wa ni owó gẹ̀nà owó gbẹ owó dúró re ẹran òjọ́ là ń jẹ náà mẹ́ẹ̀ẹ́dọ́ pọ́n lẹ́yìn náà tó bá ti sú ara bá ti sẹ́ tó bá ti rẹ̀ wá àdẹ̀wà pa mẹ́ẹ̀ èmi tí mo jókòó síbi ìyàwó mi ni wà ní yankí gbà bẹ́ẹ̀ mi ní send owó sí ó ti mọ bó ṣe máa bó ṣe máa bó ṣe máa káṣe owó látọ̀hún. operation làwa yìí o àkógi àkó koríko àdàbí wọn iṣẹ́ wa là ń ṣe o ọ̀gbẹ́ni jẹ́ ń bá ẹ sọ̀rọ̀ àwọn tó wà ń bí wọn wá òkè gan àwọn ìbọn fún tẹ́kó dání ẹ̀ kó lè help yín jẹ́ ká bá ẹ sọ̀rọ̀ ká fún ẹ lówó gidi àwọn ọ̀gá tó wà lókè ẹ̀ tó ra gbogbo yín níṣẹ́ àwọn ló ń kọ̀ǹtró àwa náà o àwọn ló ràn wá níṣẹ́ o àṣẹ ń dìlífà àwọn páàtì yẹn fún wọn náà dẹ̀ wa náà fún wa lówó So sowó tán fún yín ò pé yín ni ayé ó dà kí la sọ ọ̀gbẹ́ni jẹ́ ká sẹ́tù yín kẹ́ fi wálẹ̀ ká máa bá sẹ́tù wa lọ. ǹbá kúkú ní mọ̀lẹ́ kú bọ́ mu. kìsù dàlà kúnìmẹ ẹ wà ó dà pé ṣá wèrè àwọn tẹ̀ ń wò ẹ̀rọ báyà máa gba bíráìbù àbí èyí ta pàtàkì àwọn ọmọlàkejì ẹ̀ gbádùn òsì kiri to ètò bá sọ wẹ̀rẹ̀ bá fi mọ to orí ẹ̀. gẹ́tẹ́ tọ́fíìsì gẹ́tẹ́ gbàgà gẹ́tẹ́ gbìgì gẹ́tẹ́ gbìgì gbàgà gbìgì gbàgà. ẹ tiẹ̀ ní sùúrù wo fún kan tó tiẹ̀ wá sọ yìí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá la kùn lọ hàn yóò. ọ̀rẹ́ a bọ̀ bọ̀ ní gbogbo ẹ̀. kí ni ẹ ti bọ̀ sí. ọpẹ́ o ọpẹ́ o. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé máa ti fa ní appointment sí ten a.m. lọ́la ten am o ti o ti ṣeéṣe náà ní ten kẹ ilẹ̀ ti mọ́ dáadáa nù ten o ten am. èmi ń lọ sí ìbàdàn báyìí báyìí kájọ máa lọ. mi ò lè tẹ̀lé ọ báyìí. ẹ kí ló dúró mú tòfin jẹ́ kájọ máa lọ. ní àwọn kankan tó yẹ kí n ṣe lálẹ́ yìí ẹ pàápàá jùlọ mi ti sọ fún mọ́ mi pé mo pé ìrìnlẹ̀ wálé pé mo fẹ́ travel àmọ́ lágbára ọlọ́run ní ìtìkò lè lọ́la nígbà tí aago mẹ́jọ bá fi lù mo mọ̀ kí n máa dé Ìbàdàn. ẹ má tàn sọ̀rọ̀ yìí ó ní pọ́lísì gan tábà tètè dé tó bá kọjá five minutes ní tẹ́ǹtì fún wa yẹn kò ní fún wa ní kàtà fẹ́ báyìí. ọlọ́run gbọ́ èyí ò lè kí tó dé Ìbàdàn. torí a rí owó rárá a rí owó a máa rí two million. two million. a máa rí owó pẹ̀lú àwọn àbáyọ̀ kájọ máa lọ nísìnyí sọ pé oníkankan ah, ọlọ́run lórí mi ọ̀rọ̀ ọmọdé lẹ́dàá wọ́ ọ̀rọ̀ mọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ ṣé ọ́fíìsì tán ló tẹ́lẹ̀ náà ni wọ́n ló bí kókó house ibẹ̀ náà sì lò ó ti tàn. ìmọ̀ adóde ní kòkó dùn. ní dome. ní dome tán ti nà ó. láàrin sọ yẹ kó mu tí yókè tó dé bàdàn mọ́ lóde mi ní dome lóde mi níbi surprise mi. mi ilé mu dùgbò méjì lọ kí ni mo fẹ́ mu. àná mọ́ mu kankan àti sọ́wọ́ Ọ ẹ̀bù lọ mọ. ó ń dùn járe mọ́ àròjọ àròjọ ìtọ́gbẹ lẹ́nu àrògbẹ́mi ẹ̀wà yìí ni wọ́n lágbára. ṣé wàá rí nǹkan kan fi sẹ́nu. mo ti wá nǹkan panu lọ ìwọ ń kọ́ náà ti jẹun. oúnjẹ tá a jẹ kù láàárọ̀ náà ni mo dáná dáná sáré tí mo sọ fún ọpá ìyànjú wọ́n sá ti ní kí n méǹdù wá lọ́la wọ́n láwọn ò fún mi lówó lọ́la bí wọ́n bá ti bá ń tọ́ bọ̀wé tí wọ́n bá ń sáìn ah wo mo bá ní gbàlù wọn sì máa jó inú mi dùn tí. ẹ ó sì dáa bá ọlọ́run jò bọ́ sí. àmín àmín ó tẹ̀ sí bọ́ sí. àmín yóò tiẹ̀ bọ́ sí ni. àmín. síbẹ̀ ti rí èèyàn pé tẹ́jọ lọ́bẹ̀ lọ́la torí ẹ mọ̀ pé ẹjọ́ bá sórí èèyàn lórí báyìí yẹn ní láti tètè pé lẹ̀. ṣé ń dùn ó ìwà lẹ́gbà lè tún mọ wẹ́gbà ròde ìwọ náà ló ṣe ń dùn fún mi ìwọ ló dùn. mọ́mi èmi. Eh? ó sì tún tún pè ṣé ta ni ó tún wá ṣe ń dùn fún mi ṣé wọ́n wà lọ́wọ́ nínú ilé pẹ̀lú mi yín tún wá rè mọ wáyàn kan tàkọ́ wá ṣe ń dùn. ẹ ẹ kì í tiẹ̀ ṣe pé bóyá pé n lè dúró fún yín ṣe bí ẹ̀yin lẹ bí mi ẹ sá lè ron tí ò dáa rò mí. láìláì bí má ṣàjẹ gbèsè kalẹ̀ bí mo bá kú ẹbí wọn náà lọ san. mọ mi ẹni tí kú báyìí. àmì àmì àti wọn náà. agbára ọlọ́run tiẹ̀ tún wá ní jẹ gbèsè. àmì o àmì ọkọ. àmọ́ mọ́ mi àìbá àmọ́ ẹ lè o ẹ gbìyànjú àti sẹ́yìn tó lọ ni o. Ah, ah, ah ọlọ́run má jẹ́ ajẹ gbèsè lẹ́dọ̀ ọmọ yẹn torí èmi náà gbàdúrà kí n jẹ gbèsè lẹ́dọ̀ ọmọ tèmi náà. ọ̀dà èmi náà ní jẹ gbèsè lẹ́dọ̀ ọmọ. àbí ló lè bẹ́yìn àwọn ti àwọn òbí tọ̀dọ̀ yín san. Hmm, ọbẹ̀ rẹ̀ nu asọ̀rọ̀sọ bótò o ti ṣàdúrà sí ti sàmì ọ̀sáré ṣe ń dùn fún mi lọ́la. Hmm. ọ̀la ni o. mọ́ mi yóò tó bí aago mélòó ká tó. àní bí aago méje kùtùkùtù àárọ̀ ọ̀la láti kò lè. mọ́ mi sẹ́gun tọrọ tógo bá ń jẹ tọ́lọ́run. tí n bá pẹ́ pátápátá pé ah èèyàn pẹ́ kéèyàn tó jí bí aago mẹ́rin ìdájí mo ti kó nílé yìí. Ah! mo láti dé ìbàdàn lọ́la mo ní nǹkan tó ṣe pàtàkì nínú ayé mi láti ṣe bẹ́ẹ̀ ṣe ń wò ah, wo wo wo wo wo dákun ọkọ mi ò ní mm. sórí burúkú mm. èyí náà ṣe pàtàkì o mm. ah, ìwọ náà wọjọ tí mo ti wà lẹ́nu owó yìí tí wọn jẹjà tó dá mi lónìí lọ́la. ìbàdàn tiẹ̀ ọ̀sọ̀dọ̀ tó la ni o òré bá ń sáì tọ́la yìí. àwọn ẹ máa gbọ́ ah, mọ́ mi àwọn wíta láìwí ẹ sọ pé owó gbọmúlé láńtà gbọmúlé láńtà ẹ mọ̀ bóyá nùkìnì ìwúlẹ̀ mi ti fẹ́ lọ mọ́ má dàní. ẹ wo ẹ wo ẹ wo mọ́ mi ìránṣẹ́ kan ìdí kan lọ́wọ́ ẹ má jẹ ntàn yín jẹ ìrìn rí júpítà kan ò lè yẹ ọ̀la mi lọ Ìbàdàn lọ́la. ṣé n tó ń gbìyànjú àti sọ fún ni pé òní bá mi sáyìn lọ́la kí n gba owó pọ́nmílé láńtà tí mo fẹ́ gbà lọ́la. náà ni ẹgbọ́n mú kó mi láńtà tó bá jẹ́ pé tọ̀la ni. tó bá jọ́ tún la àbíjọ́ mẹ́rin ẹ lè wá gbọ́n sí padà o àmọ́ lọ́la bẹ́ẹ̀ gbọ́n mú ní láńtà yóò jò náà ni àwọn ìsì èmi yóò bá yọjú tèmi lọ́la náà ẹni tí mo ti lépa láti jọ ẹ tọ́lọ́ wá jàjà ní mo náà rẹ ṣe tán tí ọ̀bọ̀ sí tọ́wá lóore ìbàdàn lóore ìbàdàn kankan. pẹ̀lẹ́ sà ẹ máa wà òkè ẹ ṣáà má gbọ́wọ́ yẹn káàkiri ẹ jẹ́ kó wà níbi tó wà yẹn ẹ ti bọ́ sà. ẹ kàn sọ pé kí n má gbọ́wọ́ káàkiri ni ọwọ́ yìí sì ń dùn mí ó sì ń dùn mí bí mo ṣe ń wo ìgàn àfàìmọ̀ kọ́ mọ́ jẹ́ pé ọtá sì kù nínú ọwọ́ yìí. Ah, ah, kò sọ́ta kókó ń bẹ̀ mọ́ gbogbo ẹni mo ti yọ abẹ́gbọ̀n ṣe rí ẹ ti gbìyànjú ẹ ti ṣe ń tágbára yín ká ẹ jẹ́ kí n gbé ọwọ́ ìlọ sí general hospital ah, kò sí iye tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi general hospital tí tí ó tí ó tó ẹ̀mí mi àbórígbà tẹ́mi mi bá bọ̀ ni. ọlọ́run ní jẹ́ kẹ́mi yín bọ́ sá àmọ́ tẹ́ bá gbé lọ sí general hospital kí lẹ máa ṣàlàyé fún wọn náà. ẹ máa sọ fún wọn náà ni pé àwọn fúlàní ló yìn mí ní bọ́ńbẹ́. Ah, wọ́n máa béèrè police report kò sí anybody tó máa believe pé fúlàní ló yìn yín bọ̀. ẹyin ṣé mo wá lọ jalè ní ìjalè. wọn ò ní believe yín o ó bẹ́tà kẹ́ rọra dúró sílé kí n máa treat yín bí mo ṣe ń treat yín ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́ máa wà òkè ikọ́ tẹ́kọ̀ máa ṣe fún mi nísìnyí ni pé ẹ máa fún mi ní six thousand five hundred naira mo bá yín fi hàn pain killer then àwọn abẹ́rẹ́ kọ̀ọ̀kan náà ti máa fún yín tó máa fi táìmù yìí lọ́la báyìí ẹ máa ti wà òkè. six thousand five hundred. bẹ́ẹ̀ni sá. kí ẹ tó fi kún tọwọ́ yín jẹ́ tí mo yín ti ń bẹ lọ́wọ́ yín tẹ́lẹ̀. Eh, fàlàfíà ara yín náà ni mo fẹ́ bá yín fi gẹ́ǹtì àwọn nǹkan kan tí máa lò fún yín náà ni kọ́nà ba lè tètè fún yín lálàáfíà bí ẹ fẹ́ kúrò lórí ìjókòó tẹ wà yìí. ó sì dá yín lójú pé tẹ bá tún fún mi láwọn abẹ́rẹ́ ara mi ó yá dájú. ó dá mi lójú ẹ fún mi ní six thousand five hundred. oṣù wa ni wàá tọwọ́ bọ àpò yìí tọwọ́ mi lé ẹ má jẹ́ kó wọ́n yóò wọnú tán o. irú orúkọ wo la bá pẹ́rù yaba yìí o. Hmm kò sí orúkọ tá a lè perú ìyá yẹn ju àjẹ́ lọ ìyá tí kò fẹ́ ìdàgbàsókè ọmọ ẹ̀ tí kò fẹ́ kí ọmọ ẹ̀ ní ìlọsíwájú ìyá tí kò fẹ́ kí ọmọ ẹ̀ di ẹni abuyì láwùjọ tó kàn fẹ́ kí ọmọ ẹ̀ máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí ìyá tí kò fẹ́ kí àgùntàn ọmọ ẹ̀ kí ó paṣọ ìṣídà ṣe fẹ́ gbọ́ hmm. irú ìyá bẹ́ẹ̀ àjẹ́ ni. Hmm. àjẹ́ ni. bẹ́ẹ̀ ni ṣé pé àjẹnìyà alárìndè. ọlárìndè orí ọlọ́run ṣó yẹ kó ọmọ gbé ọwọ́ ìwọ oòrùn kiri ó jáde lọ́nu ilé látàárọ̀ mò ń retí retí pọ̀ fẹ́ẹ̀ dé ìwọ tó wọ́n ń dùn tó yẹ kó o jókòó nílé tó tún wá ń gbé wọ́ọ̀rùn ká. ẹ kí ni ti yín bẹ ẹ sọ fún mi mo fẹ́ mọ tó kàn yín bẹ́ẹ̀ ni. mo fẹ́ mọ tó kàn yín nu tí ó kàn yín nígbà tó yín ló wẹ lárìndé ọwọ́ rẹ sọ yẹ kó ọmọ ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ mi mọ̀ lọ́wọ́ kí n ti yín bẹ̀. dùnà lárìndé hmm? ṣé ọmú tí èrè ni ṣé iye mímọ ní iye mímọ wájú o tẹ bá lẹ́nu o gbogbo ọwọ́ jẹ mọ ń gélé jẹ màmá gélé jẹ màmá gélé gbogbo yín o. Ah! kí ló Lárìndé. bàbá lẹni bàbá bá ni wọn apara lẹ́yìn ẹni mi. èmi. ẹ má rò pé àṣírí yín sì bò ó àṣírí yín ti tú o láàrin èmi àti yín àjẹni yín mọ mi àjẹni ìkà ni yín. Lárìndé. ẹ̀yin sèèyàn rẹ ẹ̀yin sèèyàn dáadáa. nígbà tí mo dágbére nǹkan fún yín tẹ́ni mọ̀dẹ̀ yín lọ ẹ̀yin lọ rẹ́bù mi lójú ọ̀nà ẹ̀yin àtàwọn ẹgbẹ́ yín ẹ lọ rẹ́bù mi lójú ọ̀nà ẹ wo tí adìẹ bá kókó tó bá pọ́gbọ̀n àgò ní òde ẹ má rè fi pé ẹ lè fẹ́ mi dájọ́ o ẹ lè fẹ́ mi dájọ́ o. tá a bá fi èmi dájọ́ wọ́n dàbí padà fún yín ni ẹran òun ni mi ò mọ kóró dànù mọ kóró gan ni o. Lárìndé jóná ṣé ọmú tí èrè ni sórí rẹ pé sọ ọmọ tí ń jáde lẹ́nu rẹ sí. èyí bẹ́ẹ̀ pé kà ní ìka ní ìmọ̀ mi àsẹ́yìn lè lájẹ kẹ́ ẹ má fi ràn wá lọ́wọ́ kẹ́ ẹ má fi ràn wá lọ́wọ́ àjẹ́ yín kà sùn nínú ilé báyìí kà sùn nínú ilé báyìí kà sì má bára wa nínú èbò kẹ́ ẹ lè fi ràn wá lọ́wọ́ kẹ́ gbé wa fò bí ẹlẹ́yẹ láàrin ìdíyẹ sórí rẹ pé pẹ̀lú tó ń sọ jáde lẹ́nu yìí èmi là jẹ́. ẹ jẹ́ kí n ba yín sòtọ́ ọ̀rọ̀ ayé ẹ lè mọ ìyọmọ inú ilé yìí sẹ́wọ̀n pé èmi ni mo ń sanwó rẹ̀ sẹ́wọ̀n pé gbogbo sí àyè èmi ni mo rà wá tẹlifíṣàn yìí èmi ni mo rà fún yín mo yọ̀ǹda ẹ̀ fún yín ẹ jẹ́ sórí bíi tèdè ẹ lè lọ sí íńtábíù ẹ lè lọ ṣe íńtábíù kan béèrè lọ́wọ́ yín tí wọ́n bá níṣẹ́ bímọ ẹlẹ́ẹ̀bóbìnrin ẹ̀ẹ́bọ́kùnrin èmi ti kóná àmọ́ yín pátápátá Lárìndé. mo ti kó nu àmọ́ yín bí obìnrin ni ẹ̀bọ́ ọkùnrin kankan rárá. ó nu ọmọ tí mo bí. Ọlárìndé ẹ gbà mí sẹ́fún wa lè ni àbẹ́ẹ̀dì. jíde o jíde jẹ́ ń dọ̀ọ́dẹ́ jíde o jíde jẹ́ ń dọ̀ọ́dẹ́. oríṣiríṣi níbẹ̀ lọ́wọ́ rẹ̀. i need the help yín ni sir some few days ago so eh, a wọ mọ́tò láti Òṣogbo à ń bọ̀ nìbàdàn mi ò lè rántí ọjọ́ yẹn specifically mọ́ torí brain mi ti wà perforated ẹ̀hẹ́n so bá ṣe wá ń bọ̀ yẹn adébìkan mọ́tò wa ní problem aṣáàrí ewu bí gbogbo wa ṣe kan lùgbó nìyẹn mo dẹ̀ ní àwọn ẹrù kan nu mọ́tò yẹn because i'm a gentleman of the press so àwọn ẹrù yẹn la fẹ́ wá gbà ni mo ṣe ní pé ká wá mọ́tò yẹn wá gbà but àti get mọ́tò yẹn specifically. tí bá jẹ́ tiyín tẹ́ ẹ sọ ni pé ẹ wọ mọ́tò láti gáràjì wa níbàyí lọ sọ́sọ́gbó àbí. no no no no láti Òṣogbo láti wọ̀ tó ń bọ̀ ń gáràjì Ìbàdàn. ooo ẹ̀yin ni àbẹ́yìn ah, náà ní bòròró dá mọ́tò yín lọ́nà bákan bákan. exactly. ẹ eh, ah, ẹ ti máa sọ́fà gan o. Ah, a aṣọ lọrin sà ìyá jẹ wá gan-an. Ah, mọ́tò bàbá mẹ́ta nìyẹn àtòrí kọ́ńdọ́kọ̀ àtòrí dúdú yẹn nǹkan sàtòrí ni ah, dídírin sọ̀rọ̀ jáde. àtọ̀ àtọ̀ yín náà pé. ẹ̀wẹ̀ yín ah, ẹ̀wẹ̀ yín ẹ má bínú àmẹ́ni náà. ẹ ágìl díẹ̀ sí. ẹ jọ sá ẹ jọ sá. à ń bá yín sọ́nsìn ẹ̀ ágìl send out to one. ó ná búrẹ́dì ń bí o mr olóyìnbó ẹ tẹ̀lé wa jàre. ọgbẹ́ni àtọ́rí. kí ló ṣe é. ó lálejò. For what reason? For what purpose? Fúlàní ni Ẹ sàkú ẹ̀yọ́ ọlọ́ọ̀jọ́. Ah in fact ó tẹ́rìbù. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ èní la ṣẹ̀ṣẹ̀ jáde nu gbó yẹn. Irọ́ ni o. Mo dáre mo dáre látijọ́ náà. Ó nágbára gan o, n tẹ́ ṣe fún wa ọ̀dà o. Ẹ dẹ̀ fi wá sílẹ̀, ẹ dẹ̀ sá lọ. Ẹ̀yin lẹ́nu ìrìn àwàsà, ilé ẹjẹ́ wọn fẹ̀kú ọlọ́yin, gbàrà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí everybody tí ẹ kàn fọ́dà nù gbó táwa náà yọ ọ́n tẹ́ wọ́n mi àti dírẹ́fà mi là jọ yọ eré burúkú ẹ̀ lè kọ́ tí ẹ rojú ara mọ́ but nǹkan kò lè yín jọ yẹn. ẹ máa gbọ́ máa yìí ṣá àwa orí tó lé wa náà yọ̀bọ sí wa at gun ṣé ká dúró ni. ẹ bá wa lọ tó fúlàní kí lọmọ yẹn mọ kò lẹtọ fúlàní. ṣé fúlàní ò rẹni tó mọ kò ní kó fèsì ẹ. sẹ́ni bá ṣe sá lọ kọ̀pẹ́ rẹ̀ làwa padà sí títì àdàrí nǹkan kan mọ́. èjì ọkọ̀ wa gan lọ yọnu ìjọ yẹn gangan la parí ẹ̀. ẹ ẹ ẹ jọ ọ̀nkú ṣeré tó wà very very important ni pé ẹrù mi ó wà nínú mọ́tò yín my camera. Oh, my friend, you are very ṣe. Oh, I told you several times that I go forget the nípa camera Are you mad. ìtorí ẹni gbóhùn kò lórí mi. ó yìí máa gbọ́ kan ìwọlá rẹ̀ orogun adédigba orogun adédigba bẹ́ẹ̀ ṣe sẹ́nu ọ̀kànjọ́ yẹn ni tó ti yẹ yín ṣe é rí ẹjẹ́ nsọ kankan kan fún yín ṣe opportunity tẹ̀ ní rèé o. Mm ni wípé gáràjì lẹ ti wọkọ̀. etí ẹ̀ fi máa sọ wípé kẹ́nìbọ̀dì ọmọ wọ sọ́ọ́lẹ̀ kọ́mọ wọ sọ́ọ́lẹ̀ nìyẹn. tí ẹ bá wọkọ̀ gáràjì ni òfò ńlé òfò àlejò ilẹ̀ rú yín. ìní ẹ̀ fi máa sọ pé kẹ́nìbọ̀dì kí wọ́n mọ̀ wọkọ̀ kí wọ́n mọ̀ wọkọ̀ ní sọ́ọ́lẹ̀ mọ́ ẹ máa bọ̀ gáràjì ẹ wá wọkọ̀ kò sí tó lè sọnù lára yín lọ́wọ́ sẹ pé gáràjì lẹ ti wọkọ̀ ẹ rí padà ní. ẹrù wa wá ń kọ́. Ah, ẹrù yín ò sọnù gbàrà táwa kú òǹbẹ̀ ńjọ yẹn bá a ṣe dé gáràjì mo kó gbogbo ẹrù yẹn so ti yé yín gbọ́dọ̀ lọ sí ọ́fíìsì wa torí tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ọ́fíìsì làwa máa kẹ́rù lọ àwọn ọ̀gá wo èso jẹkújẹ. bí mo ṣe wà èmi ò lè ẹ́bà wọ mọ́tò ní sọ́ọ̀lẹ̀ I am a learned man. àmọ́ iye alákọ̀wé tí ó dé ìwé rè débi ọmọ palẹ́gbẹ̀ẹ́ títì jẹ́mọ̀ owó kan tírí ọ̀dẹ̀dì ní títí tógèètì. ẹ ṣùgbọ́n lọ bá alága bá a ṣe kú òun

tẹ́fìlàjẹ ni wọ́n. àfàṣe torí tẹ́ ẹ ṣe pè mí wá bí inú. ah mọ̀ ṣe o mo rò pé nǹkan kan mí kan gidi lẹ́fẹ́ bá mi sọ ni ìmọ̀ pọ́rọ̀ mọ́ mi lẹ́torí lẹ́torí ẹ̀ pè mí wá bí. ẹ wo sẹ́gbọ̀ lẹ́ẹ̀kan sí i bóyá torí pé yìí ti sọ ní ojú yín ajẹnimọ́ mi o wọ́n sì ní ìkà ẹ̀yẹ tí ń bá mọ̀ mi gbé tó forty eight. sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ wo mọ́ mi jẹun bíbí àtẹ̀yàn kó fa yìí kò sí bóyá mọ̀ mi sin ahọ́n ni o bóyá wọ́n sí ètè ni o bóyá jẹ́ bóyá jẹ́ ni mo jẹ́ sọ àjẹ́ ni mọ́ mi bóyá olórí àwọn àjẹ́ sì ni wọ́n ni kò yé mi ìrí tí mọ́ mi lè sọ tí wọ́n lè sọ fún yàn mọ́tí ní ọmọ tó bí wà lò ìrí rẹ̀ rí láyé tó o bá sọ fún mọ́ mi pé à mọ́ mi o mo fẹ́ jẹ́jẹ́ yìí o tí omi bá ní mọ́ jẹ o tó o bá fi sẹ́nu báyìí yóò olórí ni bọ́ọ̀bá náà fẹ́ lọ rìn àjò kan tí mọ́ mi bá ní kọ́ mọ́ lọ òyìn àbí kí àjò wọn di dáadáa fún yàn kó di dáadáa wọ́n láwọn ìsàjẹ́ ìsàjẹ́ fẹ́ẹ́rí tí bá bá wọn mi níbi tí wọ́n ti fẹ́ sọ òkú pa wọ́n mọ́ mi kẹ́mi ò tó bọ́ lẹ́nu yín yín rí i pé mo sọ òkúta bíi méjì mẹ́ta mo sọ lù yín tí ó bá yín ní orí kó gán kó gán báyìí tẹ́jọ́ tó sọ rọrọrọ tí mo fẹ́ sọ fún yín ojú bẹ́ẹ̀ lọ sàmà. ẹ jòkó ẹ ẹsẹ pẹ̀lẹ́ ẹ lọ àjùgbẹ lóògùn ọlọ ẹ sọ pàṣítárì lọ ẹ mọ fún àwọn mi. ẹ ti sùn wọ́n máa ń fi òbúrẹ́wà múni lájẹ ni àbí ńgbà tí ọmọ tí mo bínú tí mo dẹ̀jẹ̀ lé lórí tí mo rù lóṣù mẹ́sàn-án tó pè mí lájẹ́ ẹ dákun kí lára ta fẹ́ pè mí náà. èyí dènà síra tẹ̀lé mr. ah Lárìndé ọ̀rọ̀ gbogbo ìyá tí mo jẹ lé ọ lórí ọ̀lànà rẹ pàkà ó lájẹ́ ni mí èmi kò ẹni sọ̀rọ̀. kò burú. afọláyìndé wọn sànú yàn wọn gbàdúrà yín sẹ́rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọlọ́run sọ fáná muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní àní àṣkúrúlì wàlíwàlídẹ̀ ìka ọlọ́run pàṣẹ fún àwọn ẹ̀dá ó ní ká ṣe dáadáa sóhun ọlọ́run ká wá ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì sẹ́rí ìgbà táwọn sọ abalọ bá nàbọ̀ wa muhammad sallallahu alayhi wa sallam ó lọ bá nàbì ó là nàbì òun ti lọ́lá òun ti lọ́lá nínú ìyá àti bàbá òun ta ni kò ń ṣàánú fún ànábì ní òmìkà ìyá rẹ̀ ó tún wà ànábì ó tún ní ànábì ah, ah, a ní mo lówó lọ́wọ́ mo lọ́lá mo lọ́lá ta ni kí n ṣe dáadáa fún láàrin ìyá àti bàbá mi ànábì tún ní ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ó wá wà ànábì báyìí ojú wa sí mẹ́rin ó là ná màmá a ní mo lówó ọlá ń bẹ ọlá wà ńlẹ̀ mo fẹ́ fẹ́ ṣe dáadáa fáwọn òbí mi ta ni kí n kọ́kọ́ ṣe dáadáa fún ó ní ìyá rẹ̀ tún ni ẹ ìgbà tó wá délẹ̀ kẹrin wá ní àti bàbá rẹ̀ náà ẹ rí i pé ọ̀rọ̀ ni ó wo púpọ̀ ìgbà tí ó dárúkọ bàbá lẹ́yìn tó dárúkọ ìyálẹ̀ mẹ́ta ó tún fi àti sí ìyẹn ni pé àwọn ìyá wa wọ́n ṣe pàtàkì púpọ̀ àlìjáná mọ gìgísẹ̀ ìyá ló wà tí ìyá bá ní ẹ má ṣe nǹkan ẹ má ṣe ẹ jìnnà sí kí ẹ má súnmọ́ bẹ́ẹ̀ àdìsọ àbà tó fẹ́ lọ hajj ó fẹ́ lọ lẹ̀ mímọ́ ànábì inú ìyá rẹ̀ wá dùn sí wọn wá bá pé ah, lábọ́jà tó fẹ́ lọ hajj yìí o ìyá rẹ̀ ń sunkún lé ànábì lọ́ọ̀lẹ́ lọ ìpè mẹ́ta nìpè ájẹ ọ̀rọ̀ ọjọ́ mi nù ẹ gbọ́ tí ìyá bá ní kéèyàn máa ṣe nǹkan kíyẹn jáwọ́ mẹ́ ó dàgẹ́ mọ́ kí n lọ́wọ́ tí ayé bá pè é ó pè é lákọ̀ọ́kọ́ ẹ̀ mọ́ dáhùn ó pè é lẹ́ẹ̀kẹ́ tó bá ti pè é lẹ́ẹ̀kẹta àná mọ́ sàlẹ́m ní alẹ́ járùn ọlọ́run ló pa wá láṣẹ bẹ́ẹ̀ ṣẹ́ni bọ́ọ̀lù pàtàkì wọn púpọ̀ ẹ wá dákun torí ọlọ́run ìyá inna ma amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun ṣe lálàfo kun àti fayakun àṣẹni bẹ́ẹ̀ òun ni ń bẹ láàrin yàtọ̀ mọ́ ẹ wá dákun torí ọlọ́run ìyá wa ọlọ́run gbàdúrà yín ọlọ́run nípa ilẹ̀kùn ẹ rẹ́rìn ayọ̀ lórí ọmọ yìí ìlú òkú ọlọ́run mm. ẹ mọ́ ẹ̀yin àbá ti wá ń bínú ẹ mọ́ sọ̀rọ̀ òdì ó dẹ̀ mọ́ ah. ronú òdì torí ń tẹ́ ń bá rò ọlọ́run náà máa fàṣẹ sí àná mọ́ mọ́ ó ní ahọ́n wa yìí ìdání ó lè bẹ́ nǹkan tẹ́ bá ti sọ báyìí ọlọ́run sì ṣe àmì tọ́nù bá sì ṣe sáàmì kò nílò òun sàmì mọ́ ẹ ẹ dákun dáadáa ni kẹ́ máa sọ sí wọn kọ́lá wọn kó lè rìn dé sí bọ́lá rìn dé lẹ́ pé wọ́n bẹ́ẹ̀ni òun náà inú yóò fi dùn. láàrin dèédé ìmọ̀lùgbà kan sọ̀rọ̀ òdì sí máyé rẹ̀ náà tẹ́lẹ̀. ọlọ́run ṣàánú wa wọ́n ní gbogbo àwọn tẹ́jọ́ lọ náà ní gbogbo ẹ̀ dàrú lọ́nà ẹ̀yin lẹ́fà ah. ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́fà kàńdánù rẹ̀ sí ni bí yóò bá sọ́ra gbogbo rẹ̀ sì ní ó dàrú ẹ̀yin kan dánú wọn ẹ̀yin ni ẹ bá ti rí yọnu òbí yín ni gbogbo òní dàrú báyìí àmọ́ ó bà ní kò bàjẹ́ ẹ wá bẹ màmá. ẹ bá mi bẹ̀ wọ́n. ẹ súnmọ́ mọ́. lẹ́jọ́ bẹ́ mi. ẹ bẹ̀ wọ́n bí mi. àṣẹ mi ni ẹ mọ̀ jẹ́ bẹ́ mi. ẹ mọ̀ bínú. ẹ mọ̀ bínú wọ́n ní wọ́n ti mọ ẹ̀fọ́ ìtì mi. yóò dáa fún ọ ọ̀rọ̀ rẹ ó da yìí ó orí bá ti ṣe ọ̀nà gbẹgbẹ ọ̀nà onídìímọ̀ ọ̀nà ó dà fún ọ. ewúrẹ́ mi òkú sọ pé òun ṣọ̀rẹ́ àgùntàn àgùntàn wọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. ẹ̀kọ́ lanu síbẹ̀ yẹn Ah, ah. ẹ ló ń training mi ẹni jẹ́ kẹ́nu ẹ̀kọ́ ẹ̀gbọ́n alábìnú ah. ọkọ mi ó kàn ń dùn mí ni. bàbá ẹja o. mo ti mọ pé gbogbo bó ṣe máa ń ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ilé mo ti mọ kó máa padà jalè. àti lábẹ́ òrùlé mi under my nose you have to tell me ta ni. ṣé doyin àṣekún. doyin àmọ́dù ni. bá iṣẹ́ ilé ti ní ẹ̀yin fẹ́ máa láìpẹ́. ẹ̀ẹ́ tí o sọ pé iṣẹ́ aṣọ fífọ̀ àti ilé tuntun ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ́ ọlọ́run pé ẹ̀ fún láyé ẹ̀. ọ̀rẹ́ mi ni o tiẹ̀ mú wọn lórí ẹ̀ ọ̀kan ojú mi ládùn góòdì. tó gbé wiri ni. lọ́ọ̀yà kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ́ ìwà ni. <laughs> mi ò kí n rílì mọtí bẹ́ẹ̀ yẹn mo wà òkè ní tèmi. ó mọ bó ṣe fi kíchìn sílẹ̀ sí lánàá kó tó di pé ó wọlé wá sùn ó dẹ̀ ṣe ń sun oorun ikú tó ń sùn ṣó wà òkè ṣá. ṣé two some three some tó ń ṣe kiri tó sọ fún màmá ẹ lè. ẹ má jí o mi ì dẹ́ kí fọ̀rọ̀ ẹ̀ ṣeré o. Eh, eh, eh. ó ní hiv aids. wá wá what's the meaning of that. No, you don't say that. Òun ẹ̀ kò máa understand. Bí síbẹ̀ òṣà ni máa fọṣọ mọ́, òun á máa fọṣọ tó ń bá fọ bóyá àwọn ọmọ máa fà. Ègùlé ló dá wa, ilé báyìí la ṣe ní í Where is my daughter?